bí ọjọ́ wà lórílẹ̀ ọ̀hún òun ọ̀rọ̀ ẹ̀mí orí bàtà náà òun gbé ipò pàmòta ju àpọ̀ta lọ ẹ̀tọ́ náà wá ti gbé kò fún wọn bá mi bàtà wò fún látara ike tí yóò lò dá tí kò ní í jẹ́ ẹni tí ó lè gbé ipò ní ọ̀dọ̀ ti olórí fún wọn jọ náà tí kò ní í máa rí àwọn tó wà tí kò ní máa rẹwà fún tí kò ní ṣe mọ̀tàkàfẹ́ àìlò ilé mọ̀tòmọ̀tò yóò gbé díẹ̀ wò nígbà tí kò tọ́wọ́ àìsà ẹ̀lò ilé ẹni tí ó wà pẹ́lú ọ̀pọ̀ ìlàwọ̀ ìyọ́nà sí tẹ́lẹ̀ mọ́lẹ́wà lórí kò látara ìrònú ilé orí ọ̀nà ọmọ ẹgbẹ́ ní náà ṣé kó ti wà tẹ́lẹ̀ pé yóò tún lé fún ilé ìjẹ́rìí ṣùgbọ́n látara ìmọ̀ pé àjọrò lè ẹlòmí àwọn àṣípadà yóò yí padà lẹ́sìn yóò yí padà níwà yóò yí padà ní títọ̀rọ̀. bákan náà àwọn tó ti pé wọn ò tó àwọn ọ̀gáni mọ̀tẹ́lẹ̀ ayé yìí àtàwọn ọ̀dọ́ ti bá wọn. pé ọgbà ìwà àtọ́nà wọn àwọn olùkọ́lẹ̀ lórí tó ní ṣe kì í sa àwọn tó wà lókè tó ní ṣe wọn lẹ́sẹ̀ tẹ̀lé tí wọ́n lè jábọ́ tó lè sọ̀rọ̀ wọn láyé la èyí tí èyí tó yọ jẹ́ ọmọ ìyá lọ́sẹ̀ máa ń bí gbogbo ọgbà èrò ti fi ọba wà pẹ̀lú àdáwò náà. báyìí náà ṣì máa ń ní agbára ọjà ti gbé òṣèlú fẹ́ẹ́ bẹ́ẹ̀ tó lè kojú ẹ̀ tọ́ba ti ọ̀rọ̀ kánáwó owó àdáwò ẹ̀ tọ́ba ti ọ̀rọ̀ pé èèyàn má ọba yẹn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà bá tẹ̀lé fún ilé yìí ṣé òfin máa rí àwọn àmì ìjẹ nígbàgbọ́ ọba ìrúlẹ̀ olùkọ́ lórí pé omi dání wọn bèbè wọn lè bá ilẹ̀ wọn wọn lè bá dání ọlọ́wọ́ ní pé agbára tó ní àtẹ̀wò lọ́wọ́ wọn pé tó fi jáde àwọn ìjábára rẹ̀ lẹ́yìn ó fi òkè já wọn tó o lè fi kò náà kò lè rí sí àbòsí náà èèyàn. ọlọ́run ìwọ̀n yẹn ti ń rọrùn àti ẹ̀bí náà ọ̀rẹ́ láti dára ìgbà ẹ̀kọ́ wọn. òun ló máa bá ló pa fún ẹni tó ti pé nígbà tó bá ti àdéhùn pé ọjọ́ ti pé ìgbà tó ti àdéhùn yẹ ó lẹ́yìn sí ìsalágbára. ṣùgbọ́n tí agbára bá dé yóò tún àdéhùn ìṣesí àwọn ìlànà nínú ìṣẹ̀lẹ̀ ayé lọ́nà wà lọ sí wọ́n lọ wà lórí àdéhùn tó kúrò gbà agbára bá wà nígbà tí ọ̀rọ̀ agbára ṣùgbọ́n tí agbára bá ti dé wọ́n yà wà àdéhùn. àwọn tí wọ́n ti bá yà ọ̀rẹ́ ẹ̀sìn ọ̀nàwó ló ti bó ti tọ́ àti bó ti yẹ kó mú gbogbo tó mú ege ṣùgbọ́n gbàgbá orí bí ọjọ́ mélòó kan ló lọ sẹ́kẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà yóò tó tún padà ọjà yẹn ní oṣù àdéhùn tó tún padà àbòjú olùfẹ́ àwọn ìtàlẹ̀ yìí ọlọ́pàá wá sọ ìwádìí pé ẹ bá ti àdéhùn ọmọ ẹjọ́ pé pé nígbà tí agbára bá dé nígbà tí ẹjọ́ pé ẹlágbára ẹbí pọ̀ ju àwọn abẹ́rẹ́ tí àdéhùn ẹbí pọ̀ ju wọn lọ lóńtà lágbára gbogbo ẹgbẹ́ mi lọ́jọ́ ìlànà ẹbí ju wọn lọ ọmọ ẹjọ́ pé pé látara bẹ́ẹ̀ ẹ fà ìyá ìlú ọlọ́mọ ọ̀rọ̀ èyí náà yẹ kó ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìgbà ẹ̀yìn wò àdéhùn lọ́sẹ̀ ìmọ̀lẹ́ nígbà tí ọ̀pọ̀ àlẹ́ tó fi dé pọ̀ lágbára àti ìgbà tí òòlù ní ẹ̀yọ́ tó fi pọ̀ lágbára àti ọ̀pọ̀ ìyá ọmọ wa pé bákan náà iṣẹ́ ìmú tó wà máa ń ṣe fún wa lóyà sí pé bọ́bá mú ilé yìí yóò lè mú bọ́bá tó sọ̀rọ̀ yóò lè mú àlẹ́ yóò lè mú wà láti ṣe ìwà ọlọ́run fi náà wò ní tọ́ọ̀tà pẹ̀lú àdúgbò tiẹ̀ tó ò ná sójú ọ̀nà àyàmá ọ̀nà ọ̀rọ̀ ìsọ̀ká kó o ó kú yẹ ká tó ó sì ó sì wà lórí ìṣèjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ àdàbò ìlànà lásìkò iná ọ̀rọ̀ àbádàpọ̀ òṣìṣẹ́ pọ̀ tí ó lè rí nǹkan ọjọ́ owó wà kí wọ́n rí jẹ fún orí wọn ọ̀nà ọ̀gbọ́n yẹ kí ó sì máa fi wọn. ṣùgbọ́n ilé iṣẹ́ wọn ò dènà sí àwọn ìyá ìyàwó wọn lọ. lẹ́yìn ìgbà tí ipò gbé lẹ́yìn ìgbà tí owó dé ẹnu dé ẹsẹ̀ nígbà tí ọmọ ẹsẹ̀ ti gàdá tọmọ ọ̀rọ̀ mọ́sálásí tọmọ akíwọn tọmọ ẹsẹ̀ tọmọ ọ̀rọ̀ ọ̀fẹ́ àmàlú ti dé ní àárẹ̀ náà ní ọ̀rọ̀ ọ̀fẹ́ lọ. kí ló lórí pé ìgbà tí nǹkan yẹ tó wà nǹkan òwe nǹkan tí o ti ṣe tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni bí ma lónìí lẹ́nu ilé ìdí náà ọ̀rẹ́ wáyé ní màlúwà èdè ilé lẹ́nu ilé ọ̀fẹ́ ní ọ̀fẹ́ sọ. tí wọ́n ti pé àwọn èèyàn lẹ́bi abẹ́ ti máa fẹ́ sọ ní ti sọ oríṣi yóò àyíká ilé ẹ̀sìn náà ọjà tẹ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ ó lè dé ibi pé yọ̀ ń fẹ̀ jẹ̀ lómi. Àní rẹ̀ ìdájọ́ wípé ẹ̀mí ó lè torí pé gbogbo ọ̀nà tẹ́lẹ̀ fi máa wá owó. Kọ́lá ìbá máa fa ìròyìn ilẹ̀ fún òní ìkàkùn. Ẹlẹ́yìn ò ní wáyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ wípé ní ọ̀rẹ́ sí àdánwò lọ́wọ́ bọ́ bá ti fi tó bẹ́ẹ̀ làdáwò tó ti ń fa àdáwò lọ́ra tó ẹ má fi ẹyọ ka àdáwò ẹ̀rọ kà ní. ọba ti ní ti àdáwò lò ọba ti ń pọ̀ sí àdáwò pọ̀ àdáwò náà ní pé tó lè fi ojúṣe ẹ̀ kò pé ìtọ́jú ẹni kan ojúṣe ní fífi ọmọ ọlọ́pàá lọ sí wàá lẹ́nu àná náà. kompetensi nah orang kita itu dunia ini ada orang tuh dunia sampai di dunia ini ada orang pernah semua dunia itu dari sorot sorot ini sorot ini máa ń yọ máa kọ̀ ó. Ilé ọjà ni wà máa ń bẹ̀ tọ́kọ̀ máa ń lò sọ́jà ẹ̀ka máa lò sí bẹ́ẹ̀ yọ máa kí wọn lọ́wọ́ gbogbo ọlọ́wọ́ máa bá lọ́sẹ̀ yọ máa ṣe. Gbogbo ọtí ọmọ ni yọ pàdé bẹ́ẹ̀ òun wà lórí ayé láti fi àwọn ìlà pàdé èdè láti fi àwọn ìlà bí ọba tẹ̀lé pé ẹnìkan láǹfààní látara ẹni tí kò ṣùgbọ́n aburú kan ò ní fi ọwọ́ rẹ̀ tó lọ́sẹ̀ lórí yálà aburú nípa ọ̀rọ̀ àti gbogbo ọ̀rẹ́ tí ọ̀rọ̀ bá ti lé múra lẹ̀ léèrè léèrè ẹ̀kọ́ ọwọ́ ọ̀fẹ́ ọ̀yà. àwọn rẹ̀ yìí nínú àwùjọ wa bá a bá gbangba ìyá àyíká inú wọn ló ṣe pé nígbà tí wọ́n ti wọn inú wọn ló ṣe inú bàbá tí wọn ò nínú ìyá tí wọn ṣe àfihàn ọ̀rọ̀ ṣùgbọ́n láàrin ká ti dúró adájú tó ọba dábàá sá ó ṣe ní ìgbà òwúrọ̀ lórí òbí rẹ̀ torí pé ọ̀gbọ̀n wà ní ọ̀yọ́ òbí náà iṣẹ́ ìgbìyànjú láti wọ̀ ìbànújẹ́ ẹni ń kó bá òbí ní gbogbo rẹ̀. Òbí ò jèrè láyé ẹgbẹ́ tí ó jèrè lọ́dọ̀ ìyá ìyá. Ṣùgbọ́n irú àwọn òbí báyìí, ìyá máa mẹ́rin púpọ̀. Ṣùgbọ́n tí ìwà tó wọ̀ lábára bí ìdí òbí ẹ̀sìn sọ̀rọ̀. Ọ̀nà ọba ló ní ìdáyà lọ. Ṣùgbọ́n òbí gbọ́dọ̀ ìyẹ̀jú mo máa tẹ̀lé lágbára níbi ìbẹ̀lọ́ àti fífi ọba sílẹ̀ sí ọjọ́ sílẹ̀ òsì òsì ní kó ìlànà àbúrú ọdún tó ti gbogbo àdámà rẹ̀ kó lọ́wọ́ rẹ̀ ló ti sí àti inú ìṣẹ̀lẹ̀ ayé ọ̀rọ̀ lọ́tọ̀. Gbogbo tó bá rí kọjá nínú ìṣẹ̀lẹ̀ ayé yìí tí ọba ti rí ẹ tí ọba ti lẹ́sẹ̀ náà òbí àti ẹgbẹ̀rún àti ọ̀rọ̀ tí wọ́n bá dé pé yàn án tó wù kò sí rẹ̀ wọlé àkọ́kọ́ kọ́lọ́ àkọ́kọ́ àgbà ọ̀sẹ̀ nígbà yẹn fi máa ń lérò lérò pé òun ti máa òun náà ní kí orí ọmọ náà sọ̀rọ̀ tó lọ́ọ̀lẹ̀ ìkọ̀ọ̀lọ́ títa yóò wà lọ́mọ. Alẹ́ ìṣòro ìbára àwọn ìṣòro ẹ̀sùn tẹ̀lé nígbà tí wọ́n fẹ́ lọ sí àjà ọba sábà tọ́gbà ní ma pẹ̀lú pé orúkọ rẹ̀ ń gbà sí ó bèrè lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ máa ń lù ú pé táyé ọ̀rọ̀ ìgbé àga náà wá wọn ní owó tó dé láti wá ra ìgbà àlùjáde lọ́wọ́ wọn pe olórúkọ lórí ọkọ rẹ̀ àrẹ́bẹ̀ pẹ̀lú àtẹ̀lẹ̀ táyà tí máa ń wà tí máa ń bẹ́ẹ̀ nígbà wò yóò tọ̀ ọ́ padà sínú ọlẹ́nu gbàdọ́ bẹ́ẹ̀ ti dé àtọ́rọ̀ ṣùgbọ́n ẹni tí ohun èlò tó ń fi àjẹ àtìmọ́ èèyàn ìṣòro ní bíbà ọ̀rọ̀ ọ̀rọ̀ mà ó ní kọ́ àlájú lásán kó tó dì í àti àwọn òkú. Ó lè rú ẹni lọ pàdánù náà ọ̀rọ̀ àwọn ọmọ ìgbà náà àìjẹ ọ̀rọ̀ àwọn ìgbà bẹ̀rẹ̀ lọ́wọ́dì àṣọ àwọn àṣọ. Àlejò pẹ̀lú àwọn àlejò ọlọ́run gbogbo lọ́rọ̀ ẹ̀ tó máa bá dá wọ́n gbà máa dà wọ́n. ń a ọ̀lẹ́ ìtọ́nà ọba ti rí ọ̀rẹ́ orí ẹ̀kọ́. Tí màá ti bẹ́ màá mú orí àbí máa di aláìmọ́ orí ẹlòmíì ìgbà tó náà wọ́n bá ti fún dáadáa fún náà. bí ọba dúpẹ́ ọlọ́run bá fi ilẹ̀ rọrùn táyé ọpẹ́ rẹ̀ tó ọba dúpẹ́ wọn yóò tó tó kún bá dáadáa sí orí ni ó sì fẹ́ ó sì máa lé wọn bàtà ọba dúpẹ́ tẹ̀gàtẹ̀gẹ̀ ó tó tó dúpẹ́ òṣèlú tọ́pẹ́ rẹ̀ ní í ṣe lọ́dọ̀ ọmọ ọ̀rọ̀ àlọ́ àlá ìwọ náà lọ pé yóò ṣe àǹfààní fún tàbátà lórí èèyàn tó lórí orí ìṣe ọmọ ìgbàlá yàtẹ̀lẹ̀ láì nìta ó fi ẹ̀rọ sọ ó fi ọmọ sọ ó fi lè fi ẹ̀ sọ. ó ti dúpẹ́ pẹ̀lú àná lọ́ọ̀mà lòdì sí lọ́ọ̀mà dúpẹ́ lẹ́yìn wípé èyí tó bá ṣe ọmọ ọmọ lójú ẹ̀kọ́ ìlà èyí tó dúkìá ọmọ àná tó lọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àdàbò sọ̀rọ̀ àná. ọlọ́run bá sọ̀rọ̀ yìí tóbi láti fẹ́ àgbẹ̀ lọ́jọ́ rẹ̀ ká àmọ̀ ikú rẹ̀ ní sínú wá náà ń bí. Àti ìtẹ́jẹ̀ wọ́n kọ̀ òun máa máa ń rí sàdáwò orí àwọn ọ̀gá. Àkọ́kọ́ nínú rẹ̀ ẹlòmíì wọ́n ti lè ṣe nígbà tó náà máa kú lórí ọ̀nà wọn lò láti ṣe ẹnu ní wà náà lọ́jà tó pé orin kọ́nà ọ̀rọ̀ ti mọ ní oṣù ọba kókó níbi àdáwò tó wà níbi àyẹ̀wò ìfọ̀lọ́ ọlọ́ọ̀bá máa ń kárí orin tí ó ẹni bẹ́ẹ̀ kò ní kí wọ́n bá ìpadà lọ́dọ̀ lọ. ṣùgbọ́n tí ó rú ẹni bí ọ̀bá máa ẹgbẹ́ dípò oṣù tí orin ìtẹ̀wé ìlú ń pe àwọn orin ọ̀wà وقد رعناهم من أرض أمما منهم الصالحون ومنهم الظلماء وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرشدون أما بني إسرائيل أصلا أن يريد أن جاءوا تريد أن جاء في المنكة في الدورة ẹ̀bá ni wọ́n lọ sọ́tún kò sí wọ́n ilẹ̀ làǹfààní wọn wà ṣùgbọ́n nígbà tí ilé fi àyè pé àdébẹ́ àdébẹ́ tó ní òsì mú ọ̀rọ̀. látara bẹ́ẹ̀ àmọ́níyà yàrá ìkọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ bí a ọ̀dọ̀ jáde pé kiri máa ń ká ìwà nínú wọn. ó làwọn èyí tí wà bẹ́ẹ̀ ọ̀nà làwọn ẹ̀yà kò fi làkàtà láti kò sí àti náà. èyí tí ọjọ́ nígbà àwọn bá rí àbúrú mo lè padà. Afẹ́ṣẹ́ jẹ nígbà míì àbúrú náà dáwọn wò. Bẹ́ẹ̀ báyà dábàá rẹ̀ dáadáa, àjẹpẹ́ mi wọ́n rọ̀. Bí àbúrú náà fẹ́ lọ́wọ́ wọn sì ní yóò kú náà fẹ́ lọ́wọ́ rẹ̀. Sọ̀dá ètò gbogbo ìrìnàjò tí bí ọlọ́run bá fi àdáwó àmì máa ronú àmì padà. Yálà wọ́n jẹ́ dáadáa àti ojú òní. Níbo mi ọ̀nà ọba tó ṣe ẹ̀nà ìdáná náà àlọ́ àwọn ìdílé mẹ́tàlá lẹ́tà tó wà pọ̀ ayé òun àgbà. Gbogbo káàkiri lórí ilẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wá ní ọ̀nà ọba tó ṣe wọn lò má bàtà bẹ̀. Ó lè jẹ́ ọ̀dọ́ pọ̀sẹ̀ sí ọ̀dọ́ sísọ́mà àwọn akẹ́yìn náà bọ́ọ̀dì ní sílífà ní gbogbo àwọn akẹ́yìn rẹ̀ rẹ̀. Pé pé èèyàn máa ń rí tó pé á owó dé dúkìá rẹ̀ ilẹ̀ ó ti fẹ́ ó ti fẹ́ rẹpẹtẹ ó lọ kó bẹ̀ òun ò kó bẹ̀ lásán òun bẹ̀ ti tẹ̀ yóò láti lè máa ẹgbẹ́ òṣòrí rẹ̀ tó ti fi àwọn àkànyẹ ọ̀kan jẹ yóò jẹ́ kó gbẹ́ òun lárí kó lè sọ̀rọ̀ abẹ́ tí ó wọlé pé akọ̀wé sọ́nà ọba ti lórílẹ̀ yìí kálù wò ó orúkọ àwọn ẹni bẹ́ẹ̀ ló pé èyíkéyìí orin tó bá wà lórílẹ̀ wọ́n máa ronú ọkùnrin àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ tó bá jẹ́ tẹkinọ́lọ́jì oore tọ́nà ọba ti sórí rẹ̀ ọ̀nà owó ló fi jáde pé báwọn kẹsẹ̀ ń lò ó bàjẹ́ láti fẹ́ẹ̀dì ìbàjẹ́ kárí ayé kó làwọn ọ̀rẹ́ lò ó tọ́nà lọ́jà lórí ìwúlò fáwọn èèyàn gbogbo báwọn ọkọ̀ àwọn ọ̀rẹ́ tó àti ẹtọ́ lòdà àti tí ò lòdà ọmọ wa ló dé wọ́n iná ẹ̀jẹ̀ ìlú náà àti àìsàn ìlú. Gbogbo ní ìdọ́lẹ́ ojú lórí àwọn wọ́n padà sọ di ilẹ̀ tó dé pé yóò dàbí ìyókù tí ò ní sí gbogbo kánbẹ̀rù. Tọ́jà ti bèèrè èyí tí ìjọba nìyẹn lójú nínú orílẹ̀ ìgbà ìgbọ́nmọ́lẹ̀ àdínú. Ìwọ̀n bá tọ́wọ́ ṣe lórílẹ̀ nínú kọ́nà ọba ti ń rọrùn tọ́nà ọba tó kí ọmọ nìyà ni ó wúlò fún ọ nígbà tó bá pa ẹ̀sìn ìwọ̀n rẹ̀ náà. Tó ọ̀nà ọba sọ̀rọ̀ àwọn àdìlé ẹ̀bá jẹ́ mùsùlùmí ọmọ àti ṣe ìwọ̀n bá ìtọ́nà ọba tó lọ́wọ́ yálà ìmọ̀ ni lọ́wọ́ tí ó lè lò ó tó kú ló máa wọ̀ òṣèlú dáadáa. Bọ́lá ìgbẹ́ ìkó yọ wà ó lóṣèlú lóko náà láti lè sàǹfààní wà wọ̀. Bọ́lá ìgbẹ́ dúkìá bọ́ọ̀lù ìdàgbẹ́ yóò lò ó ìdàgbẹ́ yóò wúlò púpọ̀ náà. يهدو محيكم وإنا الله سبحانه وتعالى زينة لنا ليهدو محيكم أحسن wọ́n lè máa tẹ kọ́mpútà lórí pé èmi máa ń ṣe àti. Ìgbọ́ ìwọ̀n bá tọ́wọ́ ọmọ ẹgbẹ́ owó ní màá bọ̀ ní máa ṣe lò ó. Omi jẹ́ ti pé èmi lè máa ṣe ẹni ní àkọ́kọ́ níwájú ọ̀nà lẹ́yìn ẹ̀rọ ìgbàlá. Ṣùgbọ́n òní ìwọ̀n tó náà bá ṣe fẹ́lẹ̀ òní kódà ìwà àti ìṣẹ̀ lọ kò ní ìwòrán náà. Èyí tọ́lá lọ́nà tó yẹ o yóò wúlò fún lọ́jọ́ ìlú àlùfíàná àti nínú ìṣẹ̀lẹ̀ ìjọ àrùn ìlú ọmọ ọ̀rọ̀ ìlú tó wà ní ìwọ̀n àti ẹ̀sọ̀rọ̀ láì sọ níbi lórí gbogbo ní wọn kó yọ lórí àwọn gbogbo ní wọn kó yọ nípò gbogbo ní wọn kó yọ lórí mọ́wù rárá mọ́tẹ̀ ìlú yẹ nípò rẹ̀ àtàlẹ́ lè dá o ìtọ́lọ́ ọba ti fi fún ọ bí ti ẹ̀sìn ọlọ́run àtẹ̀lẹ́wọ́ náà kò dà káyọ̀ ìwọ̀n wà lọ́wọ́ ètò lórí òun ló sì ní kẹ́yìn. Látara rẹ̀ èké ìrore tẹ́sẹ̀ bá ti yọ kó rẹ̀ tí àlékún rẹ̀ ọlọ́run bá ti yọ kó rẹ̀ láìpẹ́ lè sọ̀rọ̀. Orin tọ́lọ́ ọba ti fún ọ tó ń lu ẹni lórí ní sàlékún ìbẹ̀rù ọlọ́ọ̀ba rẹ̀ ìsúná lọ́run tàbí kó o lò. Jẹ́nẹ́ra pẹ̀lú ìgbìmọ̀ tó bá fẹ́ràn ìgbà olóore lọ́jọ́ ìgbìmọ̀ ọlọ́ọ̀ba ti fún ọ. Ní ọlọ́ọ̀ba ti fún ọ tó ń lu lórí tó ń dogun ìbẹ̀rù náà bá fún tó fi ń lékún ìgbìmọ̀ náà wò ó. ṣùgbọ́n tó bá ti pé ìwọ̀n bá tó náà bá ti fún àyíkó fi kọ̀ tó omi fi ń jìnnà lọ́nà ní ìlú ìlú. Àjọyọ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ orí ní máa ń tọ́ ìdí ìdàgbàsókè lẹ́yìn ní ìgbà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ilé. Gbogbo wọn yóò bá tọrọ ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀

ما تبدعون به جدالا ومن يقين ما تدعون به معلومة وجعله الوارث منا ولا يزال على الأمر الدنيا أمرنا ويعمل الداعي ويصلي على الرحمن صلى على النبي حسنة ولا ربي حسنة وقنا على النار قل وسلم